الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله في الحديث التاسع والسبعين ومائتين وعن إياس بن عبد الله بن أبي ذؤاب ابن أبي ذباب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا تضربوا إماء الله فجاء عمر رضي الله عنه إلى رسول الله صلى الله عليه وآله وسلم فقال ذئرن النساء على أزواجهن ترخص في ضربهن فطاف بآل رسول الله صلى الله عليه وآله وسلم نساء كثير يشكون أزواجهن فقال رسول الله صلى الله عليه وآله وسلم لقد أطاف بآل بيت محمد نساء كثير يشكون أزواجهن ليس أولئك بخياركم رواه أبو داود بإسناد صحيح وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم قال الدنيا متاع وخير متاعها المرأة الصالحة rawahu muslim. àwọn àdìsí àwọn àwọn alábẹ́ àkọlé kásí dáadáa sáwọn obìnrin. àdìsí alákọ̀ọ́kọ́ alátọ̀dọ̀ sàhábí tó ń jẹ́ ìyáàs ibnu abdillah ibnu abi dhubab kọ́lọ́mọbẹ̀ lẹ́dàá kó yọnu sí. ó ní ìrẹsì ọlọ́run. ike àti ọlọ́lọ́ kó máa bá onílẹ̀ tọ́pọ̀rìbù ìmá ọlọ́ ẹ̀mí sì máa na àwọn obìnrin àwọn ẹrú ọlọ́ ìmá jẹ́mọ̀ọ́ àmà pípọ̀ àmà ọ̀nà ni ìmá àmà ẹrú ẹrú ọlọ́ làwọn obìnrin. ẹ má máa nà wọ́n ètò túmọ̀ sí pé bí ìyàwó ẹnìkan ní yín bá ṣẹ̀ ẹ má jẹ́ kí ìbáwí tẹ̀sí fún un kọ́ lọ́wọ́ nínà nínú ẹ lè ṣe báwí mi fún wa ṣùgbọ́n ẹ má sì máa nà wọ́n eléyìí jẹ́ àṣẹ eléyìí tí Ànábì sallallahu alaihi wasallam pa. ṣùgbọ́n àmọ̀pẹ́nu alukur'an nínú àwọn ìgbésẹ̀ ìbáwí tọ́lọ̀ fún ọkùnrin láǹfààní rẹ̀ kó máa gbé láti báyàwó rẹ̀ wí lólùwàmẹ̀. فعظوهن واهجروهن في المضاجع واضربوهن wáàzì náà kọ síwájú ìhánilétí ìkìlọ̀ fún ni akìlọ̀ fún wa hàn wọ́n létí kò sí wọn láǹfààní akọ ìsìn oníbùsùn kò pé kí wọ́n gbọ́ ọlọ́ni àná wọn. ó súnmọ́ kó jẹ́ pé ẹ má máa nà wọ́n eléyìí tó wá nínú hadith yìí níṣẹ́ ló kọ́kọ́ wáyé dájú kí àyà yẹn tó sọ̀kalẹ̀. wàyí là á táyà bá ti sọ̀kalẹ̀ fún wa láǹfààní àti máa lò wọ́n lẹ́yìn tá a bá gbé gbèsè alákọ̀ọ́kọ́ kejì tí ó bá wúlò tọ́ka ìpele kẹta tí í ṣe lólò àdéhùn anábì sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ rìn lẹ̀ tó gún régé kì í takò àyà al-Qur'an. anábì ni a máa máa lò wọ́n nítorí pé ìyàwó rẹ̀ kì í ṣàtìkù ìyàwó rẹ ìṣe bara àbí èso bara tó máa lù ẹ má máa nà wọ́n alábàágbépọ̀ yín ni olùwà pẹ̀lú yín ni wọ́n á ṣe lólùkọ́lọ́ ẹ̀kọ́rọ̀ wọn máa gbà. nítorí pé àmọ́pọ́ mi èèyàn bọ́lá ti ṣe dán mi èèyàn kódà ọmọ tí wọ́n bí kò ní fẹ́ kọjá ipe lulu lulu lulu náà lọ́ọ́ máa fi ṣètò lórí gbogbo àṣìṣe. bí lulu bá ṣe pọ̀ ẹni à ń fi lulu fi pàdé àṣìṣe rẹ̀ ń gbogbo àwọn sábà gbọ́rọ̀. ó náà máa sọ pé sójú lulu lọ ni. irú Islam yẹn máa máa lo àwọn ìyàwó yín. Umar ibn al-Khattab radiyallahu anhu ìgbàdọ́ gbọ́rọ̀ yìí ọwọ́ abá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní à ah, káwọn máa lu obìnrin àríra ọyọ kí ẹgbà ká máa lu wọn ni o kí ló dé Umar ni rẹ ìrìnà nìṣẹ́ wàhálà ẹ̀zùwájìhìn àwọn obìnrin máa yájú sáwọn ọkọ wọn ẹni tí bá ti máa yájú sọkọ lúlù lúlù náà lọ yẹ. Umaru dábàá bẹ́ẹ̀ ẹjẹ́ a máa lù wọ́n lólu tá à ń bá ń lù wọ́n ni òní jẹ́ wọ́n máa yájú sọ́kọ ẹni àní ká má lù sẹ́yìn pé àṣírí pé yájú sọ́kọ là á fi ń lò bẹ́ẹ̀ bá ní a máa lù wọ́n má wọ́n á máa gùn àwọn ọkọ múgùn wọ́n á máa ṣe gàrú kọjá sísọ. So ẹjẹ́ a máa fi lólù ká máa fi jù fún wa wọ́n fi lè bá a máa mọ wọn ara wa. ní èdè túmọ̀ sí pé obìnrin ń ṣe gàrú sọ́kọ àtẹ́kẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ obìnrin yájú sọ́kọ kìí ṣe nǹkan tuntun pàmí ń kú ó sọ orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́kọ kìí ṣe nǹkan tuntun tó o bá lù mí ìyá rẹ kọ́ ló bí ọ gbọ́dọ̀ pa ṣé bàbá tiẹ̀ lọ́ra bí àbí ìyá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin akóyàjẹ orí ara wọn ni wọn. ọ̀rọ̀ ni mẹ́sì tọrọ kọ́kọ́ máa kó sẹ́mi náà lọ bá kó ti máa fún jàkọ́ lọ yorógùn tí wọ́n sì máa pé tí wọ́n bá gba orógùn lọ́wọ́ rẹ̀ tí wọ́n bá ra mú yóò pọ̀ wọ́n sùn. Islam ńgbà tí wọn bá lọ fi sọ̀rọ̀ lọ́wọ́ àti lọ fáwọn obìnrin máa yájú sáwọn ọkọ wọn ẹjẹ́ á máa lù wọ́n. tí nǹkan bá le lálejò tí wọ́n bá fomi ju irọ́ díẹ̀. tọ́ anábì gbọ́ fọ̀rọ̀ kọ́sọ̀ fi ọ̀bọ̀rù bìhìn bá ṣe dẹ̀kun fún akẹ́kọ̀ọ́ burú tí wọ́n bá máa yájú sọ́kọ ẹ máa lù wọ́n. tí wọ́n bá máa yájú sọ́kọ. So tí ara ń ṣe gàrú sọ́kọ ẹ máa lò wọ́n. a máa lùlù wọn bàbá ti ń kọ́ ẹ̀sẹ́ láyé àyàwó ẹ̀ bàbá ti ń kọ́ kòǹgò fún lára àyàwó rẹ̀ tàbọ́ǹdù lára àyàwó rẹ̀ ẹ̀dá ti pọ̀ gbádùn ètò ọlọ́ọ̀rẹ́ gbẹ lẹ́nu márùn-ún fún ìyàwó rẹ̀ irú rẹ̀ kọ́ ni wọ́n ń wí lólò ọ̀wọ́ ìrò mọ̀bàràhìn èyí tí ò ní à ń sèrè ẹni léṣe nínú kò ní bóni láwọ̀ kò ní sẹni léṣe kò ní sẹni léegun á yọ ọ̀kan ní léegun irú lólò tí wọ́n ní ẹ lù wọ́n ní ẹ bí kẹkàn kó aṣọ yín jọ kẹ nàmà lẹ́yìn ẹsẹ̀ aṣọ tí ń bẹ lọ́rùn yín ni òkè ṣe tẹ́tù lọ mú lórí ìkọ́ aṣọ tí ń bẹ lọ́rùn yín sẹ́nu kó níwọ̀n bá tẹ́ lé yọ tẹ́ lé yọ sọ́wọ́ nu aṣọ tẹ́ wọ sọ́rùn <clears throat> ẹ wá sì gbá lẹ́sẹ̀ máa gbọ́ ó dàbí ẹni tó ṣe ìlérí pé òun lu ìyàwó lẹ́gbọ̀ọ́gọ́rùn wọ́n lọ wá irú àwọn koríko gúngùn gúngùn tí máa dàbí ìgbálẹ̀ wọ́n jọ kojọ pọ́gọ́rùn ọkùnrin ànàmọ́yàwó lẹ́sẹ̀ ní kó má gbọ́rọ̀ ọ̀pọ̀ hundred náà àmọ́ àwa ẹlòmíì gbọ́mọdà mi ara adúpẹ́ ọlànà a máa lù yín àwa lọ wá kùmà ọ̀dà méjì bòyàwó. ó lè gun ẹ̀yìn sẹ́ ó o ti kóra rẹ sí wàhálà ẹlòmíì àti ìyàwó rẹ bá jọ fún àwọn lọ́rùn báyìí lẹ́kùn tí wọ́n bá sọra wọn lù lẹ́kùn kan gbà obìnrin gan ṣe láyàkàyà gan náà rí nítorí sọlọ nígbà tí ọkọ lọ yọ rẹ tí wọ́n á lọ yọ igi ìdáná. ọlọyọ ọkọ yọrẹ ìwọyọgì ìdáná àwọn apá àtẹlẹ wọn bẹ nù kẹta máa fi ṣèkìlọ̀ fáwọn obìnrin àwọn ọkọ rẹ làlùjẹnà rẹ fà ọkọ rẹ Kati rẹ káti ẹ̀kpọ́ sẹ́ńtì ọrọ rẹ ti gbẹ̀tẹ́ kọ́ jẹgba sí ọ kí wọn náà K'ọ sí ọ lọ kọ́ ọ lọ yorógùn nínú àmàlà gbóná kọ́ nàmà lórí kórí ọ̀fọ́ kàlà àwọn bá tẹ́lẹ̀ máa sọ pé àwọn kàtàǹkìrì obìnrin àwọn làwọn tó ṣe pé tọkọ bá ti yọrẹ òun yọ àpò làṣì wọ́n ní àzálìjánná lọ yọ àpò làṣì <laughs> àlìjánná lọ yọ orógùn sí rí ẹ̀ ẹ̀yẹ ká kíyèsí o ká tiẹ̀ gbọ́rọ̀ rẹ o ti bá débi pọ́ jìyà kò yẹ ọ pé kí wọn náà lọ wọ ṣọ́tìníkà kó wá di kàkà di kókó pa àjọ ńnà bíi owó lónìí kí là ń jọ ńnà ń dàbí sílẹ̀sílẹ̀ torí ẹ̀ anábìíní ẹ̀ lù wọ́n á. وأطاف بآل رسول الله صلى الله عليه وآله وسلم نساء كثير àwọn obìnrin rẹgẹdẹ wọn bá mórí lélẹ àwọn ìyàwó ànábì sallallahu alaihi wa alihi wa sallam oníkálukú wọn wọn ń lọ fẹjọ́ àwọn ọkọ wọn sọ àwọn ìyàwó ànábì lólu ọ̀fẹ́ tó wíwọ fún wa má lólu ni wọn lù wá wọn lánàbì lóní wọn máa lù wá ẹ bá lè bá lè fi sọ̀rọ̀ abẹ́rẹ́ rí nǹkan mẹ́ tọ́ wọ́n ní nìṣẹ́ oníkẹ̀sìr wọ́n lò oníkẹ̀sìr mọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀lẹ́lẹ́fọ́ àwọn gbọ́dọ̀ nìṣà torí nìṣà àwọn obìnrin nìyẹn ṣùgbọ́n àmì kóbìnrin ni wọ́n kò sínú gbọ́dọ̀ yẹn bí gbọ́dọ̀ yẹn ṣe wá wá iná ni wọ́n tún ròyìn rẹ̀ bó ti ṣe wá bí akọ ni wọ́n fa kọ ròyìn rẹ̀ àmọ́ tó máa tó sọ pé nìṣá olùkẹ́sì rọ́ọ̀t ó ti ṣe déédéé léde lárúbáwá àwọn obìnrin ó di rẹ́rẹ́ ó di lé àwọn ìyàwó ànábì sallallahu alaihi wa sallam yashkuna azwajahun wọ́n fẹjọ́ àwọn ọkọ wọn sùn lórí lùlù tí wọ́n ń lù wọn wọ́n sì là á gbọ́ pàànàbì náà lónìí kó wọn máa lù wá ẹ wá bá níbi ànábì kó má jẹ́ kó wọn parọ́ má ànábì ànábì sì lè kó wọn máa lù wá. ẹlòmíì sọ pé ẹni kí a máa lù wọn lùlù tó le ká máa lo wáyà ká máa lo ọsán ká máa lo kòbókò ká máa lo pàṣán ká máa lo kùmà fún wọn ṣe wọn lọ fẹjọ́ sùn akamari pé rú èyí tẹ̀yìn sọ ni wọn kàn sọ gbáyà lẹ́sẹ̀ ni wọn máa lọ kí. bẹ́ẹ̀ ni torí pé ẹni tó bá jẹ́ pé kò jẹ́ gbarí ọwọ́ aṣọ tẹ ẹ bá mú tẹ kóbo lùlù ńlá ni yàtọ̀ sí èyí tó ṣe pé òtí máa fọ létí òtí máa nà ní ẹgbẹ́ ẹlẹ́nu kan ó ti máa la ìjọba tó mẹ́lẹ́nu mẹ́ta wọlé ní ọlọ́fẹ́jọ́ sùn wọ́n fẹ́ pa mí ni ẹgbẹ́ ẹlẹ́nu mẹ́ta báwo à ń fara dọ ẹlẹ́nu kan àtúnké tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé kìí ṣe dandan pé lùlù tí wọ́n lù wọ́n lọ́wọ́ wọn lára ló dùn wọ́n bàjẹ́ ni wọ́n fi wá fi jọ sùn ẹni tí ọ̀jẹ̀ gbárí tọ́wọ́ di pé wọ́n nà kọ́dà kó ṣe pé ẹgbà yẹn ṣèyàn léṣe lùlù yẹn kọ̀ pa lára yóò ké torí pé ẹ bá ti lè dákẹ́ lónìí nǹkan kan tí ẹ̀mí yóò fẹ́ nígbà tó kọ́kọ́ ṣẹlẹ̀ tẹ́ bá fi lè dákẹ́ yóò tún máa dàgbà sí ni ẹ ti tètè ṣàfihàn pé ẹ̀yin ọ̀fẹ́ tí ó bá parí pátápátá yóò sì dínkù pátápátá báyìí làwọn obìnrin yìí ṣe o wọn á sọ fún àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam ànábì ní laqad tafa bi ali bayti muhammadin nisa'un kathir àwọn obìnrin kíkọ́ náà ti lọ sí ọ̀dọ̀ àwọn ìyàwó ànábì láwọn ilé wọn o yashkuna azwajahun wọ́n fẹjọ́ àwọn ọkọ wọn sùn laysa ulaika bi khiyarikum àwọn ẹni tí ń lu àwọn ìyàwó wọn lùkulù. wọ́n yé sí àwọn ẹni tó lóore nínú yìí o wọ́n ní alẹ́ lù wọ́n lọ́ba di pé ẹ̀ ń lù wọ́n lùkulù lólù náà ní gbogbo gbà kò sí nǹkan tó lè fẹnu ṣàlàyé má ẹ lámùmọ́ra ẹ̀ láfaradà lólù yìí náà sáni sá anábì náà àwọn ẹni tó jẹ́ bẹ́ẹ̀ wọ́n sí àwọn ẹni tó lóore jù nínú Abu adé fi wá bí gbọ́n nínú ẹ̀kọ́ tó wà nínú àdéhìí yìí ni pé Ànábì sallallahu alayhi wa sallam ìgbà tó ní kó ọmọ mọ lu àwọn obìnrin Ànábì kàkún inú dáadáa tọkọ yẹ kó máa ṣe sí ìyàwó rẹ̀ ní pé kó má fọwọ́ lúlù kó má máa fi bá bẹ́ẹ̀ ni àwọn obìnrin ẹni àpọ́nlé ẹni ọ̀wọ̀ lọ́yẹ kó wọ́n jẹ́ kó yẹ kó jẹ́ pé lúlù láà máa fi ṣe tiwọn ẹni tá a lù tá a lù tá a lù tá a lù pa wọ́n sì bá a bẹ̀rẹ̀ ẹjẹ́ ó tó bẹ́ẹ̀ abaló tó bẹ́ẹ̀ abájọ wọlé atúnjọ sùn sórí ibùsùn kan náà àtúnwá fọwọ́ kàn pé ìwọ bọ́ọ̀bí ìwọ bọ́ọ̀bí báwo èmi tó tìrùtọ́ fẹ́ pa tó ti sẹ́mi léṣe yánnayànna gbogbo bí ọba ti sé léṣe kára ti lé pàǹpàǹpàǹpà ibi ó ti kára ti gbọgbẹ́ tí bá fọwọ́ kàn tí máa ń ké. ó lè inú ẹ̀mí rẹ lọ́mọ gbọ́ jẹ́jẹ́jẹ́jẹ́ lárábìnrin ti gbádùn wọ́n lọ fẹ́ ara báyò kọ́bámù ó ti bá làákà ìmú rárá lẹ́yìn náà kí wọ́n lè bá débi kó ń lu ìyàwó lukulù kí oní tán àfi tí gbogbo ará àdúgbò bá dá sí i ó dájú pé ọ̀n ń tó sí ọ̀n ń wo nítorí tí bá wo lè lóko èèyàn lọ́rùn tiẹ̀ ẹ̀. Eh. òun kàn máa sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tí alítágbára rẹ̀ ọ̀ká ní ọmọ fẹnu dá ó lè sọ pé ẹ̀jọ̀ lura yín lónìí àbọ̀ tí máa lò ń tẹ́lẹ̀ sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ni ó rí lónìí ni òun ò rí pòǹgbà eyín eyín méjì ló wọ́n kà lẹ́nu tọkùn mí náà tí ọ̀gbọ́n lọ títí bá gbọ́ òun náà bá lọ máa múra ó ti máa wẹ̀ wùyà yóò ti ti máa wọ ìbọ̀wọ́ lẹ́ni tí ń fi pákó sáàárín ọmọ àká pé tó ń bá pẹ̀ lẹ́sẹ̀ pẹ̀lú pákó ìyọ́gbà àbà ẹgbẹ́ rẹ lọ́lọ́ba tẹ́jọ́ nàbí owó anábìnrin ẹ̀ má máa dùn wá ara ọkùnrin ọ̀ràn ẹ̀yà gbóǹtò obìnrin ti ṣe wá fẹ́ ká torí pé ọ̀lẹ́ burúkú lobìnrin lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin bó tilẹ̀ jẹ́ pé ẹnu wọn ju agbára wọn lọ wọ́n máa lérí lé ka níbi láńkọ́kọ́ ó sì ti dáwọ̀ léṣe ó ṣe yí ọgọ́dà apátó wọn dá sí ọ̀la àwọn ọ̀tẹ̀ gan-an ó rí ọwọ́ bọ̀ dárò lẹ́nu ẹ̀ má gbọ́rọ̀ obìnrin járe àwọn ọ̀rọ̀ bánzá tí ò wúlò ẹni tó tó bá ti tó bá ti rámú báyìí àbá tó rámú tó tọ̀ ó lè pé wà ló tún kó bọ̀ ní tẹ́sán lọ sanwó síbítù bí ọ̀sẹ̀ mẹ́ta àtẹ́kọ̀ọ́ náà ló tọ́ fẹ́ náà nígbà tó ná ìyàwó ẹ̀ kọ́dà tí ò ṣe àti ó ti ṣe tipẹ́ tó ti dàbí ìgbà tó ti lọ yóò tó complain ẹ sì mọ gbogbo hospital nìsín wọn kọ ọlọ́gbọ́n ni ó lè pé wọn máa ó máa ń rìn ó máa ń rí bí ìgbà tí gìgísẹ̀ máa dùn gìgísẹ̀ ó wọn fọ́kàn ní gìgísẹ̀ pé àgbógbó complain ló wọ́n sọ wọ́n ló gbóhùn wá bì àfa wọ́n bá ní ẹ lọ deposit fifty thousand lórí aluyan aluyan bẹ́ẹ̀ ni fifty thousand ńgbà tó ti tójọ́ mẹ́ta wọn ni ẹ̀sùn dẹ́pọ́sìtì fifty mi àbá àjàjà kí ló tó lò ó tiẹ̀ yìí síbà ọgbà hospital tó wọn táwọn ń gbèsè ni ó gbé lọ ọgbà fọlọ bí wọn náà bá gbọ́ sókè pé olùjọ mi ọwọ́ rẹ ọ̀rọ̀ ni anábìrin ẹ má máa lù wọ́n ẹ má máa lù wọ́n àti pé àwọn obìnrin kí lè fẹ́ lò sí ẹni tó ṣe é pé àbárà kan lọ gbà ó lè kó gbogbo àbárà mẹ́ẹ̀ẹ́dógún lọ gbà ó yọ ó súnmẹ́nu wa tó lè gbọ́ lọ́n búra sí pé àbárà mẹ́ẹ̀ẹ́dógún lọ ń gbọ́ ẹ wọ́n ni wọ́n máa búra wọ́n ni wọ́n máa búra tó kò sí mi lábàrà ni <laughs> ẹ mo sí ọ lábàrà àbọ̀ tó fi pé mẹ́ẹ̀ẹ́dógún máa kà á ah, subhanallah torí ẹ̀ ló ti jẹ́ pé ọkùnrin yẹ kọ́ gbọ́n àmọ́ tàbá tí wàá bọ́gbọ́n lọ́dọ̀ ẹ̀dọ́ gbàgbọ́ náà látúbá lọ́dọ̀ ọkùnrin náà ti rọ lásán nù ọgbọ́n tí wàá mẹ́mẹ́ ni kí wọ́n lu ìyàwó rẹ̀ o ẹ̀kọ́ mi ó náà ní pé tí wọ́n bá ṣòfin tí wọ́n bá ti lù lóúnjẹ àyè àti tún gba ìmọ̀ràn wọlé lórí ẹ̀ wà torí Umar padà wá ó sì sọ fún Ànábì sallallahu alaihi wasallam kékeré náà nílò wọn láwọn ẹni tí ń yájú sọkọ àwọn pamínkù àwọn agaaru ọlọmọdé tẹ́lẹ̀ ìtumọ̀ sìkè tí wọ́n bá fẹ́ yíyàn padà lórí tó ti pinnu pòun ó ṣe tí ìpinnu yẹn fi gbọdọ jẹ́ yíyí padà sí pé wọn náà sọrọ ìwọ bíi bákan náà ó tún fi hàn pé. téèyàn náà bá mọ̀ pé òfin tí wọ́n ṣe ìpanilára ń bẹ́ńbẹ́ fún yàn wọ́n á pàtẹ ni tí wọ́n ṣe kọ́ bá ti bẹ̀rẹ̀ sí ní lò ọtọ́ kéèyàn náà tún ké lọ́nà tí ó tún fi gbà tún ṣe àwọn ọkùnrin tí wọ́n túlẹ̀ tẹ́lẹ̀ pẹ́ lómi náà wọ́n hùn wọ́n fọwọ́ bà láti àwọn ìyàwó wọn kálukú wọn máa bí tá a rọ̀ ń kù sí àwọn obìnrin náà yà sáré lọ bá nàbì sallallahu alaihi wasallam gbọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ àmọ́ ń tà sí olúlu wọn lù wá nìsín o wọ́n sì lánàá bí lóní wọn máa lù wá o wọ́n yà tó bá jẹ́ bẹ̀ ẹni ń bá ń lu ìyàwó rẹ̀ kò sínú àwọn ẹni tó lóore nínú àlùmọ́ yìí bá tún mọ̀ wọn rẹ̀ alimami Abu Dawud ló gbé jáde ìgbọ́n tó tẹ̀lé lé ìyàwó látọ̀dọ̀ Abdullahi bin Amr bin al-As radiyallahu anhuma. أن رسول الله صلى الله عليه وآله وسلم قال الدنيا متاع النبي صلى الله عليه وسلم ilé ẹrù gbádùn ìnílé ayé ẹrù gbádùn onílé ayé wa khayru mata'iha al-mar'atu as-salihah ìtọ́ra lórí jù nínú ẹrù gbádùn ilé ayé ó náà lóbìnrin rere tọ́lá ń bá fún yàn lóbìnrin rere fẹ́ níyàwó ìyẹn ti léyìí tó dáa jù nínú ẹrù gbádùn lé ayé yàtọ̀ sí àwọn obìnrin bó àwọn obìnrin fìtínà àwọn obìnrin mùsíbà àwọn obìnrin jẹ́gbọ́n yàyàkúyà àwọn agbónilẹ́nu àwọn abatẹnijẹ́ àwọn obìnrin kóbìnrin. tọ́lá yẹn pé àwọn ni ọlọ́run bá fi sàdáwò fún ọ tẹ́jẹ́ ìyàwó rẹ ó ní rí gbádùn ilé ayé torí wọ́n ní ẹrù gbádùn nílé ayé eléyìí tó wá lóore jù nínú ẹrù gbádùn ilé ayé òun náà lóbìnrin rere kí náà wàá sọ di obìnrin rere ó náà ní kọ́ gbọ́ lọ́n gbọ́ gbogbo ànábì muhammed sallallahu alaihi wa gbọ́. ó sì jẹ́ obìnrin tí máa dùn ọkọ nú tí máa tẹ̀ láti ọkọ rẹ̀ tí kìí tàkọ́yà pàṣẹ àwọn obìnrin lóore nìyẹn ẹni tẹ́lẹ̀ ń bá ti ṣe kòńgé obìnrin lóore òun gangan lọ́lọ́run bá fún lẹ́yìn tó lóore nínú ẹrù gbádùn lé ayé torí ẹ̀ pèníjà ńlá lélẹ́yìn fún gbogbo àwọn obìnrin ẹ̀yìn abilékọ. àtẹ̀yìn ọmọge tẹ̀sí ìwọlé ọkọ pé báwo lẹ́sìn jẹ́ obìnrin rere tí ó fi jẹ́ pé ẹ̀yin lẹ lóore jù nínú ẹrù gbádùn ilé ayé yéésì kíkó obìnrin kàtá ya láì gbọ́rọ̀ kó ya ẹni tó ṣe pé lóde kúkúrú ta ni yéésì obìnrin yẹ kọ́ obìnrin yẹ kó ṣe pẹ̀lẹ́ obìnrin yẹ kó lẹ̀ lọ́nà tó ṣe pé kò ní máa ṣe bí ọpin tí nǹkan bá le le le le le tó ń bá ti le dá kó sì rọ̀ tí nǹkan bá ti fẹ́ burú bàjẹ́ tó ń bá ti débẹ̀ kó sì dáa obìnrin tí máa bọ́kọ tí máa bá kópa nínú ìdùnnú rẹ̀ tí èsì ìdádára rẹ̀ nù bànújẹ́ rẹ̀ obìnrin tó ṣe é gbé tí ọkọ rẹ̀ bá pa láti ẹyọ tẹ́lẹ̀ ọ̀rọ̀ tọkọ bá ń sọ yọ gbà sódodo àsìkò gbà tí ọkọ bá sì pa láti ẹyọ tẹ láti ọrẹ àwọn obìnrin lórí ènìyàn o torí ẹ̀ àwọn obìnrin wa wọ́n ní láti gbìyànjú láti jẹ́ obìnrin rere nítorí pé obìnrin rere wọn náà lè tó dáa jù nínú ẹrù gbádùn ilé ayé. tọ́ eléyìí jẹ́ ìparí báàbù yìí. níbi tí wọ́n ti ṣàlàyé fún wa báwo ló ti ṣe yẹ ká máa láàánú àwọn aláìní àtàwọn ẹni tó lẹ bí àwọn obìnrin àtàwọn ẹni tó fara jọ wọn. àdéhùn táwọn abàkan yìí ó jẹ́ àdéhùn ọ̀tọ̀gọ́rùn méjì àti ọgọ́rin ọgọ́rùn méjì àti ọgọ́rin. ọ̀nà ni àdéhìí jẹ́ ẹ gbìyànjú jama fún àwọn nǹkan tá à ń gbọ́ ká máa tẹ̀lé káyé ṣètì pàlàbà rẹ̀ á obìnrin obìnrin asòkùn kọ́lọ̀ èèyàn lọ́rùn bákan láti jẹ́ pọ̀ obìnrin rere là ń fẹ́ kìí ṣe àwọn sàgbẹ́ lójú yòyò olójú arédè ẹlẹ́sẹ̀ Maradona àwọn ìyàwó gidi ó jẹ́ pé wọ́n fẹ́ràn ẹ̀sìn ọlọ́run wọ́n sì ń ṣe wọ́n fẹ́ràn anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n sì ń tẹ̀lé súnà rẹ̀ àwọn ẹni tí èfè tí pàlàbà àti ọlọ́run peter anabi muhammed sallallahu alayhi wa sallam tí wọ́n sì ń jìnà sí gbogbo ntí ọlọ́run àti anabi rẹ̀ ní ká jìnà sí. àwọn ìjọba pé ẹ̀sìn lọ́sọ̀ wọ́n di lọ́sọ̀ wọ́n darí wà yóò ṣe kójú kàn dán lásán àwọn ẹni tó ṣe pé wọn ò ṣe tán lọ́nà kan láti fẹ̀sìn wọn gbà pààrọ̀ àwọn tó ṣe pé nǹkan kan wọn lọ́dọ̀ wọn tó ẹ̀sìn wọn. àwọn obìnrin rere nìyẹn torí ẹ̀ ọlọ́run kò ṣe àwọn obìnrin wa lóbìnrin rere. ẹni tí wọ́n wá obìnrin rere òun náà ní láti jẹ́ ọkùnrin rere nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn irú báwọn ò ṣe rí ni wọ́n máa fẹ́ káwọn ìyàwó wọn jẹ́ wọ́n ọ̀fẹ́ tọ́lọ́ ọ̀fẹ́ tà nẹ́bì sallallahu alayhi wa alihi wa sallam ó lè fi kọ́bọ̀ ó lè fi tọ́rọ́ bẹ́sìn ọlọ́run ọba ṣàwàdà ó lè kúlẹ̀ ọ̀hún alẹ́ ní ire ni ọ ẹni bú tìrì ọ̀daràn paraku tìrì torí ẹ̀ gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé àwa gan alára kọ́kọ́ dẹ̀ ní ire àdúrà ọlọ́run á lè gbé wa kó obìnrin rere ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́mu. ọlọ́run ọba ẹlẹ́dàá là ń bẹ̀ kó tó bá sàlùkùn yín máa yàn ó gbogbo ohun tí bá yín jẹ ó fẹ́ ọwọ́ kan nínú àwọn mùsùlùmí rere àwọn jẹ́ kí wọ́n máa ń tẹ̀lé àti ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba tí wọ́n sì máa tẹ̀lé lánàá gbogbo ògbà àti gbogbo àyíká yìí wa an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. alhamdulilayi wọ́n ní tẹnìkan bá báyàn gbàṣẹ èèyàn sì ti gba owó téèyàn fi ṣiṣẹ́ yìí ẹni tó ṣàtọ̀nà béèyàn ṣe rí iṣẹ́ ọ̀hún wọ́n á máa dúndú pé àwọn gba owó lọ́dọ̀ ọgbọ̀n kínní kejì igun ẹni tó gbéṣẹ́ kalẹ̀ pé kí wọ́n bọ̀ ń ṣe àti látọ̀dọ̀ ẹni tí wọ́n gbéṣẹ́ yẹn fún un tó ṣe ipò wo la fẹ́ to irú owó tí wọ́n ń gbà yẹn sí. lábẹ́ òfin ọlọ́run nìkan bá bá ń wáṣẹ́ níbẹ̀ ṣiṣẹ́ kọ́ngílá ó wá sọ pé tóun bá bá mi rí sẹ́yìn wọ́n gbà yí báyìí owó sísàwárí iṣẹ́ kò sí ní tó burú ń bẹ̀ lábẹ́ òfin ọlọ́run pé kí n fún un eléyìí á máa pè ní jọ́ọ̀lì ìgbà tí wọ́n lọ sọ pé tó bá bá mi wáṣẹ́ tó sì tí tó bá bá mi wáṣẹ́ tó sì rí màá fọ́ níye báyìí tó bá bá mi wáṣẹ́ tó sì bá rí màá fọ́ níye báyìí àtọ̀dọ̀ ẹni tí wọ́n bá wáṣẹ́ lélẹ́yìn ó ti wá. ó sì lè jẹ́ ìjárọ̀ pé màá bọ́ wáṣẹ́ tó bá gbà wá tó yẹ ìgbà báyìí owó báyìí lọ san fún mi ní ẹ ti di pé ọ̀háyà rẹ̀ ni. tó lábẹ́ òfin ọlọ́run tó bá gbé sẹ́ta ló ṣe tó fi bọ́ ọrí sẹ́yìn ọ̀sánwó rẹ̀ fún tó bá béèrè fún. àmọ́ sọ pé tí wọ́n bá bọ́ ọrí sẹ́ one million wàá san ten percent wàá san twenty percent ìyànjẹ burúkú nù. wàá gba owó sẹ́tọ̀ bá ń ṣe ní ìbámu pẹ̀lú wàhálà tó ṣe. wàhálà pọ̀ máa ń fún ọ ní tọ́pọ̀. wàá lò tó nǹkan màá fún ọ ní tí ò nǹkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n á ní ọ̀nà wo lọ da sàfilẹ̀ máa wá kíbílà láwùjọ wa nítorí a ti mọ̀ pé a ní kíbílà finder a ní compact a ní a ní a ní gbogbo a sì tún ní báwọn bàbá bàbá ṣe máa ni ká máa wò àwọn bàbá bàbá yẹn àwọn máa ń wo bolo tí máa wá Madiri gabas ajẹ́kọ́ àdójúkọ kàábànú. láṣẹ káwo bo ní mẹ́ka wà sáwà nílùú tàǹgbì òun náà ní tọ́jà. àwa ní ìdè ìbùwọ̀rùn láwà mẹ́ka wà ní ìbùlà rẹ̀. ìbùlà ọrùn agun abẹ́ẹ̀ ní mẹ́ka wà sí bì. àwa láwà ní ìbùwọ̀rùn gbogbo bi tí abatiwari kọ́ jẹ́ agbọn àbúlá ọrùn ibẹ̀ náà ní kíbla wa ibẹ̀ ní kíbla wa àbùkátà pé dandan handset compact kíbla finder tó náà jẹ́ compact àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbùkátà rẹ̀ nítorí pé ńgbà tí kíbla finder àti compact bá ní kẹ́kọ̀ọ́ yìí sálọ kíbla ní kíbla yín táwa sì mọ ìhà ibi tó rùn ti yọ ìhà àbí tóòrùn tún yọ lálò ẹ wá kíyèsí òkè sóòrùn wọn ni ká kọjú sí. agbọn àbí tóòrùn tún yọ ọfẹ ọfẹ jù òrùn ga lọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn kíbla fàdà yẹn tẹ́ bá farabalẹ̀ wó dáadáa. ẹ ti wọ́n ṣe wọ́n fi tájẹ̀tì òrùn ni. pàápàá yìí tí wọ́n ṣe nọ́mbà tó kọ fún aláwùjọ tiwa. ẹ rí i pé òrùn ni wọ́n mọ sábà fi tájẹ̀tì ibùlà òrùn sì fẹ̀ ju ibi tó òrùn ti máa yọ lọ eléyìí jẹba torí ẹ àwọn bàbá bàbá náà ẹ lè kọ̀ndẹ́mù wa torí pé lápèjúwe mi la sí ẹ rí i pé ńgbà táwọn bàbá bàbá táwọn fẹ́ ṣe kíbílà ń bì wọ́n wo bo ní gọ́bẹ̀sì tọ́ ibo ní ibùlà òrùn tẹ́ pé ìhà abẹ́lá ní kàába wà sí wa àwọn àwò pé báyìí wàtí wọn kọ mọ́ṣáláṣí ẹ̀rí pé gbogbo ẹ̀ kọjú straight tọ́ ìgbà tí àwa dé àwọn èèyàn ayé ìsìn kí làwa rí àríkà bàbá yìí wọ́n gbìyànjú o kìí ṣe pàkọ́ ni wọ́n kọ sí alùkìbìlà kìí ṣègbè ni wọ́n kọ sí but kí lè rí kí ni rìsáàtì tí ń mú jáde àtàn rárá sí kí ni àtàn rárá yí ẹni díẹ̀ tó alhamdulilah a jẹ́ pé o lè máa kọ̀ndẹ́mù ọkọ̀ máa fèlè torí pé tó bá kọ ẹ̀kọ́ dúnà straight gẹ́gẹ́ bá àwọn ṣẹ̀ṣẹ̀ mọ́ṣáláṣí à ń bẹ lọ́nkọ́ máa burú torí pé tí tí tí tí tẹ̀sẹ̀gbẹ́ta níwọ̀n àbá títẹ̀ gbogbo ẹ̀ náà ọlọ́lọ́mọ lọ́wọ́n sọ pé kíbílà méjì ló dájú gbogbo ayé yìí kàába sẹ́ni tí máa ń sọ láti ti ń wò bẹ́ẹ̀ náà ni mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kíbla rẹ̀ dájú ó ju àdá lọ ilé ìjàbọ tó jẹ gbogbo àwọn yòókù kò nídìí kẹ máa bẹ wulẹ̀ tí wọn bá sá ti jẹ pé ẹrí pé pàkọ wọn kọ sí ibi tó yẹ kó wọn sí àbẹ́gbẹ́ àbẹ́yìn tó bá ti jẹ́ bá àwọn ẹ̀ ní wàhálà eléyìí jẹ́ bó ti jẹ́. lẹ́yìn náà máa kíyèsí wọn ń bọ̀ ẹ máa kíyèsí ẹ̀rí kí sẹ́yìn bá wà mọ́ṣáláṣí ẹ wọ́ ṣáláṣí mi pẹ̀lú ẹ̀ nìṣó níbà ṣe jókòó yìí ẹ̀rí pé ẹ máa sọ pé ah mọ́ṣáláṣí kan bẹ̀ ń báyìí làwọn máa ń kọjú báyìí wọ́n máa ń kọjú ẹ bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀rí bí ó ṣe máa ṣe yín nù bẹ́ẹ̀ ni nítorí pé tó ṣẹlẹ̀ ni pé ilẹ̀ kọ̀ wá pẹrẹsẹ ilẹ̀ wà rògbòdò ni bí ilẹ̀ ń ṣe ń yí o bẹ́ẹ̀ ni ìbùlà oòrùn ló lè máa dàbí ìgbà tí yí lójú wa ní ti tẹ́ bá ti lọ sádùúgbò mi èèyàn máa rí bí ìgbà tó ṣe pé ibi táwọn ń kọjú sí bọ́yọ̀ lọ báyìí bọ́yọ̀ mi ọ lọ báyìí ala kulli hal. Orun kí parun bá ti wò láàárọ̀ ń bọ̀ ti kọkọ yọ ìhà ìhà gan lọ́lọ́run ni ẹ kọjú sí kì í ṣe pé kàábà gangan torí ẹ̀ lè gẹ̀ẹ́sì ẹ̀. haram torí náà dojú rẹ kọ ìhà tó bá ti wà á jìnnà ó lè ká hundred percent pass ó lè láti kọjú síbi tó jẹ́ direction rẹ̀ lè jẹ́ bó ṣe jẹ́. kó ló jọ afẹ́ tí wọ́n fi fún wọ́n fi fún àbí wọ́n kàn jọ sọ̀rọ̀ lásán. ó lóun fún sọdá àkè kò fún sọdá àkè títí tó fi kú kò yá wọn ọjà gbèsè ni wọ́n ní wọ́n ti so igi bọ̀tùkọ̀ tí ìsan sọ̀dáàkì tọkọ fi kú ọkọ ìsan sọ̀dáàkì tó fi kú á sọ pọ́kọ jẹ gbèsè ni lábẹ́ òfin ọlọ́run sọ̀dáàkì yẹn ń bẹ nù àwọn nǹkan tó wà níwájúwájú tá a kọ́kọ́ ṣe lára owó tó wá fi sílẹ̀ ṣáájú kó tó kan pínpín ṣáájú kó tó kan páàmà pín torí rẹ̀ ká ṣàkíyèsí gbèsè rẹ̀ kò sí ní tó lè gbé kú àfi kẹ́ ẹ̀ sàn kí ni ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yẹn wọ́n ní tẹ̀yìn bá máa má pa àyàn kí náà á ṣe fún tẹ̀yìn kan bá fi lè máa má pa àyàn òfin lọ́ọ̀ ni pé wọ́n pa òun náà àyàfi táwọn àdílé mọ̀lẹ́bí èèyàn ẹni tó ń pa òun tó ń bá wọn fẹ́ kí wọ́n bá wọn pa á àmọ́ kó san díyà wọ́n sì lè sọ pé àwọn afẹ́ kó san díyà tó kí. eléyìí tó ṣe pé wọ́n padà parí sí àtúnṣe wọ́n ṣàtúnṣe láàrin wa ìyẹn ní pé dípò kó san ọgọ́rùn-ún àkúnmí wọ́n lè sọ pé ọ̀dà agbẹ́bẹ̀ àti nípa ọmọ tìyín tó pa ọmọ tiwa máa àmọ́ kàkà kẹsàn ràkúnmí ọgọ́rùn ràkúnmí ẹgbẹ̀rún lẹ́sàn lẹ́yìn náà ràkúnmí ẹgbẹ̀rún sólè dípò ọmọ yín tán pa torí ẹni tí ọba dáràn kọ́ sọ̀rọ̀ dá tọ́ba alọ́pàá ayọ̀ tọ́ba pa ayọ̀ tẹ́ bọ́ so gbogbo àwọn nǹkan tó wò bí eré òun yóò dò tọ́ ẹ̀yin ọmọ pé ibi tí wọ́n bá ti ń lò fún ṣẹ̀ríya lẹ́nìkan bá máa má pa ayọ̀ ọfẹ lè má sí gbogbo ilé ayé tí wọ́n fi bẹ kíkẹ kí wọ́n fi bẹ àwọn èèyàn ẹni tí wọ́n pààyàn wọn lámàámà pa tí wọ́n máa bẹ gbogbo dákun kọ́ máa pa ọmọ tàwọn tó pa ọmọ rẹ̀ tó náà wá sọ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́pẹ́ gbogbo họ́ọ̀lù yìí báyìí ẹ kún gold tẹ́ bá ti kún pẹ̀lú gold òun withdraw títọrọ tó ń tọrọ pé kí wọ́n bọ̀ ń pa ọmọ tìyín náà tí góòlù tọ́ba kún àpò ṣòkòtò wa tó kún tẹ̀ wù wa tó tún kún ti dànsíkì wa tẹ̀wọ̀n kékeré ṣeré báyìí wa ni ó ní gbogbo áàlù yìí wọ́n kún pẹ̀lú góòlù àwọn náà máa wá ká ni o torí pé tẹ́ bá pẹ́kẹ́ mi ọmọ ti yóò ṣèf apààyàn àfi kẹ́ ẹ ṣe ń tán wí. bẹ́ẹ̀ ta létí ẹ tọ̀nà tẹ́ tún tara yín kò tà. torí ẹ̀ kéèyàn sọ ọ̀ràn dá òní mọ́rú ẹni tó sẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́rin. ọlọ́run bá sọ láti jama lọ ìmáàmù bá ṣubú ọ̀kan náà àwọn jama ṣubú tá a lè dá sọ láti dúró nítorí àti gba ẹni tó ṣubú là tí iye èèyàn tó lè gbé dúró. láti má jẹ́ pé ọwọ́ àníkòpó ṣubú táburú mi ò fi ní ṣẹlẹ̀ sí táwọn bá ti dìde dúró gbé dúró ti tó àbùkátà akájá sọ láti wá bó sì jẹ́ lè máàmù náà ni ẹlòmíì kan bọ́ wájú ẹ̀rọ awọ́ sẹ́gbẹ́ kan torí tí lè máàmù bá kú náà kọ́ àní tìtorí rẹ̀ pàṣẹ sọ láti mọ̀ lè jẹ́ bó ṣe jẹ́ náà wọ́n ní sẹ́yìn máa ń ṣiṣẹ́ ọwọ́ tí wọ́n fẹ́ gbéṣẹ́ fún yàn nígbè contract bí kápẹ́ yàn ń ṣiṣẹ́ carpentry so ẹni tó wá gbéṣẹ́ fún yàn wọ́n á lè lò lè parí iṣẹ́ yìí àti irinṣẹ́ àti gbogbo àtòwò iṣẹ́ tí wọ́n ní four hundred thousand naira wọ́n á kówó léèyàn lọ́wọ́ àti èèyàn débi tí ó ti rajà èèyàn ra gbogbo ọjà tó wípé wọ́n rà kò sì jówó kankan ṣẹ́kù sọ́wọ́ òun iye tọ́mọ̀ tí wọ́n ń ta gẹ́lẹ́ iná lọ́kọ́ fún kò fi nǹkan lé e ǹjẹ́ táwọn bá parí iṣẹ́ sáwọn lè máa kó iṣẹ́ tó kù lọ lé bíi pákó bíi èso bíi páànù kan lé ẹ̀yin ká ti gẹ̀ẹ́sì <laughs> tẹ́ ẹ bá fi lè kó lọ lé ẹ dára páànù lọ́lọ́ pákó lọ́lọ́ igi àlèdélé káfíńtà ká má bà pákó kó fowó tiẹ̀ ra tiẹ̀ ó dàbí àwọn télọ̀ níta bá sọ fún bí bá wàá dá nítòkètìlẹ̀ ọ̀pá mẹ́fà ní tòkètìlẹ̀ tiwa òsìlẹ̀ gbàdọ̀ ọ̀pá mẹ́ta àbọ̀ lọ àbí mẹ́rin aṣọ títí lọ́rán ló fi jíṣẹ́ fún wa kò fún wa ní ntólé bàbá tí lọ́sẹ̀ sì gbowó sẹ́ haramu ni aṣọ mú ẹ dá sọ wa padà fún wa. ẹ tó burú ká fi dá wa ni ó burú haramu lẹfẹ fi máa dá sọ fọmọ tí torí ẹ ká sára ìgbà tó jẹ́ ẹ̀yin ti sọ pé lọ́ọ́ ra ni iṣẹ́ wá ni ọlọ́run tún ràn yín lọ́wọ́ ẹ̀ fowó rà kò sí tó kéré sí òdodo já fi hàn wọ́n pé iye tá a rà gangan la kó àbí iye ọjà tá a lára la kó jíṣẹ́ ńgbà láti ló tá n tó kù ní. ẹ ẹ jẹ́ kó wọ́n sọ pé kí ni màá fi pákó ṣe kí ni màá fi kánú ṣe àtẹ̀só ẹ máa kó lọ́jà rẹ mọ́ bóyín. màánà ni ọjà halal eléyìí jẹ́ bó ṣe jẹ́ náà. tó torí pé béèrè wọn ju ọ lọ àbẹ́ rí béèrè ti ń béèrè ó ní ẹnìkan bá pa ẹnìkan àbẹ́ ẹ̀gbọ́n kan mẹ́rin tó lè lọ tọrọ àforíjì lọ́dọ̀ Allah ọlọ́run níjẹ́ apáyàn hmm, ọlọ́run níjẹ́ apáyàn amẹ́nikẹ́ni tó bá fi lè pààyàn tó sì máma pa tí ó ṣèṣì pa kò sí àforíjì tó lè tọrọ tó lè gba ẹ̀tọ́ ọmọ èèyàn jẹ́ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà fífún ni ó ọlọ́run dáin tí ó máa sọ fún Allah sálẹ̀ hàdá fi ma qatalani bámi bí eléyìí léyìí kí ni mo ṣe fún tó fi pa mí yóò fọwọ́ kan di orí ara rẹ̀ mú yóò gbé lọ́wọ́ yóò fọwọ́ kejì fún ọ lọ́rùn ẹ̀yin wáyé pé orí ò sí lọ́rùn báwo ló ṣe fẹ́ ṣiṣẹ́ ayé nu tọ́ njẹ́ ọ̀sẹ̀lẹ̀ njẹ́ ọ̀gbẹ̀ǹdẹ̀ nù àmẹ́ni ọba jẹ́ ikú ṣèèṣì pààyàn tí ò sì máa má pààyàn ọ̀rọ̀ tiẹ̀ fúyẹ́ yàtọ̀ sẹ́ni tó mọ̀ àmọ́ pààyàn náà. wọ́n lẹ́nìkan níyàwó lẹ́yìn tọkọ fẹ́ tán ọmọ pé kóun tó fẹ́ ẹnìkan ti ń wá tẹ́lẹ̀ wọn ò sì tí ì fira wọn lẹ́tọ̀ fífẹ́ ọkọ òsìjáni tí wọn á jókòó kalẹ̀ ń gbogbo gbà ó níbi iṣẹ́ tí máa lọ lẹ́yìn ìgbà tí ìyàwó yìí ti wá délé ọkẹ́fin pé àtún àtọkùnrin tó ti jọ ń fira wọn tẹ́lẹ̀ wọn ò fira wọn lẹ̀ wọ́n ti jọ máa ń sọ̀rọ̀ ìfẹ́ débi pé ìgbà tọkọ yìí mà tó kìlọ̀ fún kò tún jáwọ́ ń bẹ̀ ọkọ wa padà gbọ́ nínú ọ̀rọ̀ tí ń wáyé láàrin ìyàwó rẹ̀ tó ló ń fẹ́ àtọkùnrin tó jálè pé ọ̀rọ̀ afẹ́rẹ́ ni afẹ́rẹ́ ni tó ń tipó ti lọ lé ọkọ kan ó sì ń bẹ láàrin wọn ó sì ti wá lóyún fọ́kọ kejì. débi pé ìyàwó ti lé ọkùnrin tó sáfẹ́ fẹ́ńtúláàsì òun náà fura gbogbo ìgbà náà máa jọ takòtò ọ̀rọ̀ pẹ̀lọ́kọ òun wọn á pè ránṣẹ́ pé kó sọ́ra rẹ̀ kó fọkọ lọ́rùn balẹ̀ ni wọn á sọ pé à ó tí ì mọ nǹkan wọn fẹ́ náà ni toyúntoyún mú bá lòun ó tún fẹ́ lómi kẹ́ máa wo fìtínà wọn á ní kí ni ọkọ lè ṣe àti pé pàpà oyún inú rẹ̀ ta ló torí pé ó dàbí ìgbà tí omi ti tẹ̀yìn wọ́gbìn lẹ́nu kò fẹ́ yí òun má ọmọdé arọ òun lòun ẹ lòun lọ́yẹ̀. kòkòrò amadi ọwụwa ara rẹ̀ tọ itọ mẹ́ ni pé ọ̀daràn ló gbélé nítorí pé ó ti lọ́kọ kí wọ́n á lè fìtínà ìwọ láì lórí lọ́ọ̀bìn yìí. bọ́kọ máa ń sèrè méjì ọ̀nà wà àbí òsì ọ̀nà náà tó yẹ ti tó sọ tọ́wà lọ́dọ̀ ọkùnrin míì pé ọ̀fẹ́ ọkọ ọmọ lọ́wọ́ náà ni. èèyàn béèrè kíta ló wá lóyún inú rẹ̀ yìí torí wọn ní kó tó di pọ́ lọ́kọ ọlọ́run ọmọ yìí ọ̀ràn tájọ dá. tọ́ bọ́ǹbà wa ní òun tí bàbá náà gẹ̀rẹ̀ tó gbóbìnrin ilé náà ló ń lò ń lóyún sẹ́wọ̀n kí ó lu àwọn tátí ni. má nípa tóyún lábẹ́ òfin ọlọ́run tó bá gbé wọn bá fẹ́ dáadáa òfin Ọlọ́run sọ pé al-waladu lil-firash walil-'ahiri al-hajar ọkọ tó fẹ́ yàwó níyàwó ńlọ́lọ́mà tẹnìkan bá lòun náà báyàwó yìí dé kó tó di ipò bímọ òkòlò wọn jẹ òfò ní òmù. ìyẹn ìwọ náà o tún bá mọ̀ pé wọ́ wọ́ lọ́mọ o àmọ́ tí wọ́n náà bá wọn ọmọ ọlọ́mọdé agbàgbà so ẹjọ́ ṣépè fúnra yín wọ́n sọ pé ọ̀fọlọ́ǹbúra pé oyún inú rẹ̀ sí náà ni o ó wí sọ lẹ́lẹ̀ parọ́ kọ́ ọ àbíkọ́ lọ́ọ́ lánàá obìnrin náà wí lẹ́ẹ̀mẹ́rin pé oyún náà ọkọ yìí lónìí oyún náà òun fọlọ́nbúra pé lónìí yóò wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́rin ẹlẹ́karùn kọ́lọ̀ ó bínú sóun kọ́lọ̀ ó bínú sóun tó bá kú tọ̀ lọ́kọ́sọ kó bínú sóun ní kọ́ torí pé èpè ni èpè máa ń sàn lẹ́nu obìnrin bíi tọ́ wọn képe kún lọ́lọ́run fi ní kóbìnrin ọ̀sọ́ pé kọ́lọ̀ bínú akramakumullah àwùjọ wa yẹ kó dáa wa dọ̀tí bàjẹ́ awon olùdènà ti pọ̀ kò tiẹ̀ sí limit àwọn ètò wà nílé ọkọ gan ọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn èyí tí ọ̀lọ́kọ wọn ọ̀rẹ́gbẹ̀ zina zina zina zina zina yìí náà sani sá bí ni ẹlẹ́kẹ́rẹ́ bá ti lọ lé ọkọ ẹ̀kẹ́rẹ́ fún wa pàlàpàlà zina ọlọ́ni ẹ̀ lọ́kọ níkìlẹ̀ ti kójọ àmẹ́yìn ọmọ ṣe zina nsọ ọlọ́ni ẹ̀ lọ́kọ ẹlẹ́fẹ́fẹ́ ustaz àwọn ustaz ustaz àbí òsínú yẹn ti wáyà o kí lẹ́ dákẹ́ sí a wọ́n láwọn ọ̀fẹ́fẹ́ ustaz àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n wá bàbá olówó irọ́ lásán torí di eléyìí báyìí wọ́n á máa gbóyún ẹyẹ ká a'udhu billahi minash shaitani rajim àwọn bàbá màmá àwọn náà tún máa tẹ àwọn jẹ ó kéré ah, ọmọ ọdún mélòó ni wọ́n bá yọrùn tó bá ga ọmọ ogún ọdún lọ́mọ tó kéré ó tún nídìí kọ́ yọrùn kọ́ ga kò sí ní kéré bá ti lọ gbóyún ẹyẹ wálé lẹ́yìn tó ti wá lọ́kọ islam ti dáa jù tí ìbá ti lóun ò ní sí ẹ̀sìn ni wọ́n máa padà ṣe káyìn islam tẹ́ kàkún ibẹ̀ lọ́nà àbáyọ wà fún gbogbo ìṣòro tí máa bọ́ mi yàn àà o ti lọ́kọ tán kí á lè wọn ò ẹni náà dá tí ọ̀bọ̀ sọ̀rọ̀ ma ogún ọmọ àwọn pé wọn ò gbọ́dọ̀ bá tiẹ̀ jẹ́ ńlẹ̀ ọkọ rẹ ìwọ gan aláwọ̀ nígbà kọ́ọ̀lù rẹ máa. kí ló ń fi síìmù ti tẹ́lẹ̀ kó tó lọ́kọ sí lẹ́yìn ìgbà tó lọ́kọ ẹ̀dọ́kọ̀ ẹ̀ka síìmù kálukú sí ẹgbà síìmù mi ẹni tó bá wọ lóde ọmọ síìmù rẹ tuntun ẹ̀rù ọba wọn náà sẹ́ni kan náà àwọn jẹ́njọ́ ń kóra yín ká láyé dàdàrà ká yóò tún nọ́mbà rẹ ní ìsìn yóò kó bọ́ yọ bá tiẹ̀ jẹ́ ó ti rí i pé ọ̀já mò ń lọ́wọ́ ẹlòmíì lọ́pọ̀ àfẹ́ ọ́ yóò bá tiẹ̀ jẹ́ ni mẹ́sẹ́jì burúkú sínú kínní fún wa mo gbádùn ẹ̀dọ̀ lẹ́nà ó ti dùn jù. àfa ẹni tó rí tí nǹkan kan ọ̀pọ̀ ẹ̀fọ́ ọkọ̀ bá ra ọkọ̀ ògbé fóònù rẹ ẹ dákun ẹ fóònù ọkẹ ẹ sọ́kọ lọ́yẹ kọ́ máa yẹ fóònù ìyàwó rẹ̀ wò ni àbí ìyàwó lọ́yẹ kọ́ máa yẹ fóònù ọkọ wò ẹ dáhùn lọ́yẹ kọ́ máa yẹ fóònù ìyàwó wò sọ́yẹ kí ìyàwó ta fèlèfèlè lẹ́gbẹ̀ẹ́ fóònù ọkọ ẹ àfi tó fẹ́ tẹ́ ọkọ wa gbé fóònù wa ni who is this ó ní ẹ ló máa gbé fóònù à ó ti tọ́ ọgò ń tẹ́yìn bá rí irú ẹ̀ sẹ́ sọ pé well done irú rẹ̀ láàmú àárí àbáṣọ pé àfihàn ilé yẹ torí ẹ̀ kí ni kí ni kí lóun tó ń fi síìmù ṣe má torí pé gbogbo àwọn irú wa ògiri wá tó ń jọ ń kóra yín ká wọ́n lè bá tiẹ̀ jẹ́ nìyí pẹ́jọ wọn mọ náírà rẹ má lè ìjábọ̀ ti ṣe jẹ́ torí ẹ̀ ọkùnrin yẹn náà ló lóyún òun náà lọ́ lọ́mọ lábẹ́ òfin ọlọ́run ṣùgbọ́n tó súnmọ́ ni kò náà lẹ́sìn ọkùnrin tó súnmọ́ ni kò náà lẹ́sìn bóyá ọ̀sẹ̀sẹ̀ fẹ́ ọ̀sẹ̀sẹ̀ fẹ́ lẹ́sìn ọ̀sẹ̀sẹ̀ fẹ́ lẹ́sìn torí tó bá ti lẹ́sìn láti pìlẹ̀ náà gan kìí ṣe ojú ń dán lọkùnrin máa wò tí máa fi fẹ́ yà wò ẹ̀sìn kọ́ ńkọ́ mọ́nà ìní wọn máa ti torí rẹ̀ fẹ́ yà wò torí pé títí ń dán kìí pẹ́ kọ́ bàmú abẹ́rẹ́ rí tẹ́lẹ̀ kò tí ì dàgbà débi pé yọ fa bàámu ìwà fa bàámu. torí ẹ ẹni tó bá gbẹ́sìn yìí wọ́n yìí sábà rọ́ọ̀lù ní ti ọ̀dà kọkùnrin yẹn kó tún lè rẹ̀ sí àkọ́kọ́ gbèsè kọ́ pààrọ̀ sí i ẹlẹ́ẹ̀kejì ó pé ìyàwó rẹ̀ òun kan ìyàwó kan kọ́ bá aṣọ ní ti sòdodo ọ̀rọ̀ tó bá nílé ọkọ gbé kó jókòó ń bẹ̀ẹ́ èyí dá ọkùnrin méjì wà the time lórúkọ pé mo fẹ́ wọn ẹnìkan náà lọ́fẹ̀ẹ́ lọ́gbà fọlọ́ ẹ ọkùnrin yẹn ṣe kíni kò sẹ́ni tó fẹ́ láyé tó lẹ́ pé ó lè tẹ́ ọ ó lè tán ìtàn fẹ́ kọ́ tán fún ọ kọ́lá tó wá pé bàbá rẹ lọ kẹ́kẹ́ pọ́ lọ́n gbà kan ọmọ fẹ́ àwọn bàbá wọn bàbá rẹ ò lè ṣe ìtàn fẹ́ fún ọ tán ká ń bọ̀ síbọ̀sí láti bọ̀ síbò ọkùnrin gbìyànjú àbí ó ẹ̀yin tí a ti fẹ́ àwòlẹ̀ lè dáhùn sọkùnrin ń gbìyànjú àbí ó gbìyànjú sọbìnrin mọ́rí àbí ọ̀mọ́rí èmi ọmọ yìí lẹ́ ń sọ ọ́ náà. bí aláwọ̀ kan tó fẹ́ fi ni pé sótọ́ ọmọ tó ọmọ tí ìdàgbà tó ń gbé lọ́bí ọmọ ọdún méjì sótọ́ kí wọ́n fi kàn fún wọn kàn lọ́wọ́ ní láwọn ìfọ̀kàn fún wọn tí ó fi dàgbà tó ò tí ì ìrà lẹ́kọ̀ọ́ tá a máa bẹ́ẹ̀ máa ṣe fún wa tá a máa gbọ́ bẹ́ẹ̀ mo máa ṣe ìtara ti máa ń ṣe láti máa ń ṣàlàyé ìlú ìlú ìta ọgbọ́n lónìí àṣàlàyé ní ìjọba àwọn bàbá gbọ́ ṣé wọ́n wá sí táwọn tó ń bá sọ fún àwọn gbọ́ ráyàn láwọn ọmọ pé kò tún jẹ́ pé kí a lè náírà tó ní gbà fọ́ ráyàn la àwọn ní tí wọ́n lè fi nǹkan kúnrun fọmọdé kékeré tí ò ti dàgbà bí ọmọ ọdún méjì wọ́n gbọ́dọ̀ fi nǹkan kan kún fún wọ́n gbọ́dọ̀ tó máa fẹ́ wé rọ́bà márùn wọ́n lè wé ma wọ́n bá fẹ́ wé ewu ma wọ́n lè wé ma àmọ́ wọ́n gbọ́dọ̀ fi kún gígùn rẹ̀ pẹ̀lú nǹkan kan wọ́n ní téèyàn máa ma gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ bí wọ́n á jẹ́ pé ètò náà gbọ́ nírọ̀ alẹ́ yìí bá ti di láàárọ̀ ọ̀la yóò fi jíṣẹ́ fara àdúgbò ẹ̀ ń bó wa bá ń lọ ìdánilẹ́kọ̀ọ́ níta amúbọ̀ ni àbọ̀dé ìdánilẹ́kọ̀ọ́ ni tí ẹ bá wá jẹ́ àròdé ìdánilẹ́kọ̀ọ́ tán fún wa tí ẹ bá ti wá bọ́ ọmọ lọ wọ́n máa bà yẹn lọ́wọ́ wọ́n máa fọwọ́ ra yẹn lọ́wọ́ ẹ̀sìn gan ẹ̀sìn wa láǹfààní wọ́n ní sẹ́yìn kọ̀ bọ́ sínú kárí mi ká ní í sani ti ká mi níìsì wọ́n kọ́ lọ́n pé kí wọ́n máa fọwọ́ rọ́ la ìwọ ọ̀fẹ́ kí wọ́n yàn wọ́n ọ̀fẹ́ kí wọ́n fọ rere ń pa rẹ nítorí pé ọba àbá wọn sọ̀rọ̀ nítorí àlọ́dọ̀ ọlọ́ọ̀ni wọ́n wá kò sí wàhálà ńbẹ. ṣùgbọ́n tí wọ́n ti wọ́n fọwọ́ rọ́ lọ́wọ́ jù tí wọ́n ṣe kíní wọ́n fọ ah masha allah masha tó ń bá ti ń fura pé wọ́n wò pé àwọn mú àlùbáríkà kan lára rẹ ọmọ sá fún wọn pé kò bùkátà kò bùkátà ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n bá ń sọ ni ẹjá jọ mójútó kò bùkátà kò bùkátà. <laughs> Eh, ọjà bó ṣe jẹ. wọ́n ti máa ń ṣiṣẹ́ ọwọ́ bíi télọ̀ àwọn ẹgbẹ́ télọ̀ wọ́n á fòfin lélẹ̀ pé gbogbo ẹni tó bá gbà sọ wá fún télọ̀ tó bá kùnà láti wá àgbà tó bá fi pọ́dún kan àbọ́dún méjì lọ́wọ́ rẹ̀ gbogbo ẹni tó bá wù ló lè fi ṣe ó lè bóyá ó lè tà á àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn kọ́ ni pé lábẹ́ òfin ọlọ́run ẹni tó bá gbéṣẹ́ wá fún ọ dúkìá rẹ̀ ni tí ọba tí ìwà àgbà ọ lẹ́tọ̀ọ́ láti fi dúkìá ẹ̀sìn kankan àmọ́ bá a sọ ní títí dijọ́ tí ọwọ́ àgbà kò jẹ́ oyè ọ tí ọba ti fi irú rẹ̀ tọrọ gbèsè ń bẹ lọ́rùn ẹ̀ tí ọba ti tarú rẹ̀ rí gbèsè tún bẹ lọ́rùn ẹ̀ náà wọ́n ní tó bá ń pè ìyàwó ló kú ṣáájú kó tó gba sọ̀dá àkí rẹ̀ bí wọ́n ṣe ṣe wọ́n bá gbà ní. ẹ mọ̀ kí wọ́n máa jẹ obìnrin yẹn lówó kó tó kú lẹ́yìn tó kú ẹni tó wà láyé ní ọba san ẹni tó wà láyé ní ọba gbà ẹni tó wà láyé ní ọba gbà gbèsè rẹ̀ ẹni tí ó jogún rẹ̀ ni ó gbèsè yẹn tí wọ́n bá san. eléyìí jẹ́ bó ṣe jẹ́ naam. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك